Àwọn àríkàn àmùtòlá àtòlọlé ẹjẹ́ kí aṣọ àkíyèsí. Aṣọ àmúta àkíyèsí abẹ̀rẹ̀ nìkan bí aago mẹ́jọ àbọ̀. Mo wá aago ká tó bẹ̀rẹ̀ ní tàbí sí i. Àdè mo rí sálámù mo sọ a mọ̀ pé lórí ìròyìn àlejò ọgbọ̀n ìṣẹ́jú lọ àti táyìn tàbí àti tá a bá tún sálámà tá a tún jókòó díẹ̀ tá a tún tó dìde yóò sàlọ thirty minutes thirty minutes ṣẹ̀ṣẹ̀ káwò ní ti dáadáa àmú wà náà wà ó láti fi kírun fọlọ́n láti ń gbọ́ Quran. kẹ́nìkan máa rò pé àmọ̀ ah, pẹ́ o wọ́n ti pé àti pé jù rárá rárá rárá kẹ́lẹ́ ọ̀rọ̀ tí àwọn sọ fún wa lẹ́ẹ̀kan oṣù yìí náà oṣù yìí

It's just one of the snares of ṣẹ̀tọ̀ kan náà àwọn ètò ṣẹ̀tọ̀ yìí a máa fi síwá lẹ́yìn bá ti pẹ́ jù jàre àti pẹ́ jù kò sì sí nǹkan tá a fẹ́ lọ sí ju kò sí ẹlòmíì àlọ́mọ ṣeré ẹlòmíì àlọ́wọ́ fíìmù ẹlòmíì fẹ́ lọ sùn anyway ọ̀pọ̀lọpọ̀ wa tá a fẹ́ lọ sùn tá a bá ti di ní tá a bá ti di mustard ó parí tó sùn mọ́ ni ọlọ́run kó gbà ní ìbàdàn fún ọlọ́run kó gbà ní ìbàdàn. kọ́lọ̀ náà tí sọ pé ká máa ṣe nǹkan ọmọ kò ní ṣe nínú ṣùgbọ́n ní láàyè kan lè kò bọ́ lọ́sán ìlà ó ní sọ pé ká nǹkan tágbára wọn kà ọlọ́run kò sí yẹn